Ah, Ahmed. ah Abdulsalam. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. kọjọ mẹ́ta. àdúgbò sà. gbogbo ilé ńkọ́. àdúgbò sà. àwọn So, kilo àdúgbò sà. jókòó. tó. kí ló dé tójú rẹ fi kọ́rẹ́ lọ́wọ́ báyìí. alẹ́ ọ̀rẹ́ mi màálù mi ni. kí ló ṣe kí ló sàn mo ṣe ń sàn rù ni. ń gbẹ. mo máa ń sàn gbẹ ni. wọ́n ah. sì ń jẹun. ọlọ́run ti bá ọ sí ọlọ́run ti bá ọ sí má bọ̀ kàn jẹ́ sórí wíwá tó wáyé tírénì kan mo fẹ́ lọ tẹ́lẹ̀ tírénì ndí wọn bá kọ́ wa ń bẹ̀ tó bá tẹ̀lé àwọn ẹran rẹ wọn kọ́ wa ní ní tó ṣe tẹ̀ràn rẹ yóò fi tóbi tí ó máa dán fọkàn rẹ balẹ̀ sájà ń jẹun. ọ̀tẹ̀ wàá sọ fún mi láti jọ ẹ ṣe. má bínú má bínú ọ̀rẹ́ mi. sọ́wọ́n jẹ́ pé kìnìún kan ń bẹ tí èèyàn ṣe fún màálù tí ó tí ó sanra bá. o ẹran rẹ ó sanra sáfọkàn rẹ balẹ̀ sájà ń jẹun ná. ètò ìṣèjọ ẹ dákun kájọ lọ ẹ dákun ètò ìṣèjọ. sájà ń jẹun jẹun jẹun díẹ̀ sí jẹun jẹun díẹ̀ sí. ń ṣe mí ni ẹ dákun ẹ dákun ètò ìṣèjọ ẹ dákun àfi àbíkẹ́ fi oúnjẹ rẹ̀ ẹ bá ti ṣe ẹ̀fọ́ oúnjẹ ẹlẹ́ dákun ẹja lọ àmì ẹ̀dẹ̀. nọ́mbà ń bọ̀ da jẹ́ sáré lọ mú fìlà mi. dákun ẹja lọ láti tètè lọ. ahmed ẹja lọ ahmed. mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ fìlà mi mo fẹ́ mú. ahmed. mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ má bínú. má bínú ọ̀rẹ́ mi má bínú ọ̀rẹ́ mi já lọ já lọ má bínú já lọ. a gbogbo ilé o ẹ kú wájú o bó o níṣẹ́ rán jẹ́ kó o inú mi dùn pé mo tún bá yín láyà tàlàfíà o fún àǹfààní àwọn tó ṣe ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ orúkọ mi ni Jaiye Ọba Bámidélé láti iléeṣẹ́ Friesland Campaigner Wamco ẹ kú lé so ìdánilẹ́kọ̀ọ́ ta tún gbé wá lẹ́ni inú mi dùn mí pé gbogbo wa a tún ríra wa láyọ̀ a jẹ́ nǹkan tó máa múná wa dùn ó ní í ṣe pẹ̀lú gbígbin pápá tó kún fún oúnjẹ àwọn ẹran ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fúnra wa so mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ máa bá mi ká lọ pápá tó kún fún oúnjẹ àwọn ẹran ó ṣe pàtàkì fún gbogbo àgbẹ̀ láti mọ̀ nípa bí wọ́n ṣe ń ṣe ọ̀gbìn rẹ̀ ẹ́ tá a bá gbìn tán a lè kó àwọn ẹran wa lọ́bẹ̀ kí wọ́n máa jẹ lóòrèkóòrè a sì lè máa gé e ká máa tọ́jú rẹ̀ lélẹ̀ táwọn òyìnbó ń pè ní hay àbí silage mo lérò pé a ti gbọ́ hay àbí silage rí ṣá ti gbọ́ rí. kí ni ìtumọ̀ hay àti sai-sai àbí kílẹ̀ ń pè. silage má yọ ara lẹ́nu ọ̀rẹ́ mi dáadáa ahmed mo mọ̀ kó wàá béèrè inú mi sì ń dùn ṣe máa ń béèrè torí pé máa ń béèrè àwọn ìbéèrè tó mú tó mú ọpọlọ wá bó ṣe ń béèrè àwọn béèrè wọ̀nyí ó ń jẹ́ ká mọ àwọn nǹkan tá a mọ̀ so mo rọ̀ yín nígbà tá a bá ń sọ̀rọ̀ gbogbo ẹni tó bá ní béèrè kó má fi mọ́ra pé ẹ̀bí báyẹn ni àbí màá béèrè lẹ́yìn ẹ ká béèrè ká yanjú rẹ̀ lọ́wọ́ kan nǹkan tó ń pè ní èè ní wípé lẹ́yìn tá a bá gbin àwọn kòókò wọ̀nyí tán a lè e ká sá a ká tọ́jú rẹ̀ fún jíjẹ àwọn màálù ìdàkejì ẹ̀wẹ̀ ni sáìlèjì a lè mu nígbà tí ó ní omi tó pọ̀ dáadáa tí ò tí gbẹ a lè gé ká tọ́jú rẹ̀ síbi tí ò látẹ́gùn afẹ́ kó wà ní tútù bẹ́ẹ̀ ó lè dúró lóṣù mẹ́ta mẹ́rin even oṣù mẹ́wàá síbẹ̀ lábẹ́ ilẹ̀ níbi tí ò látẹ́gùn tó bá ti tó àsìkò tí a fẹ́ kí àwọn ẹran wa kan jẹ a kó jáde fún wọn ìyẹn ni wọ́n pè ní silage. ẹ̀sìn sà kẹ́ máa bá a gbé lẹ́sẹ̀ lẹ́ọ̀kọ̀ọ̀kan torí kó tẹ̀ yé wa. ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa nímú ti ẹ̀dùn kó tún wá bí ilé ni yóò máa wá dáadáa o ṣòtí gbọ́ torí pé àwọn kọ̀ọ̀kan wà tẹ́yẹ pé tá a bá ń sọ báyìí a lè máa sọ fúnra ta bá ríra lẹ́yọ̀ kọ̀ọ̀kan inú ìpàdé báyìí láti lè máa sọ so a fẹ́ máa mú lẹ́sẹẹsẹ ni mo fẹ́ kó yé mo fẹ́ kó yé gbogbo yín so mo lérò pé gbogbo wa là ń fọkàn bá mi lọ. ṣebí n tẹ́ ń sọ ni pé bá a sì lè gbin koríko fún àwọn màálùú wa. ọlọ́kọ̀lọ́ pípé ni ẹ bá a pàtẹ́wọ́ fún so gbogbo nǹkan tó dá lórí lórí ni bá a ṣe lè gbin koríko tó dára fún jíjẹ àwọn ẹran wa ẹ já pàtẹ́wọ́ fún gbogbo wa lẹ́ẹ̀kan sí i oúnjẹ gbígbìn fún àwọn màálù ìpele mẹ́ta ló pín sí o tó jẹ́ pé gbogbo ẹ̀yin mo sì máa kọ́ yín ní ní ìkọ̀ọ̀kan ìkíní ni pé ká tó gbìn ó láwọn nǹkan tó yẹ kẹ́ ẹ mọ̀ ìkejì ni pé nígbà tá a bá ń gbìn lọ́wọ́ àwọn nǹkan kan wà tó yẹ pé ó yẹ ká fi sí ṣe lẹ́yìn tá a bá tún gbìn tán àwọn àwọn ìgbésẹ̀ kan wà tá a máa gbé lẹ́yìn tá a bá gbìn tán gbogbo ẹ̀ la máa fọ́ wẹ́wẹ́ tá a bá sì pé à ń kánjú abẹ́ ń kánjú ìyàwó rẹ̀ ti ń pè ọ́ àbí mo fẹ́ ká máa fọkàn bá wa lọ jápàtọ́ fún alẹ́ kan sí i gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé ìpele mẹ́ta ló wà nínú gbíngbin pápá tó kú fún oúnjẹ àwọn ẹran ìpele àkọ́kọ́ ni kí a tó gbin àkóríko àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé ìpele kejì ni nígbà tí a gbìn nígbà tí a ń gbìn àti nígbà tí a bá gbìn tán mo fẹ́ ṣàlàyé ìpele àkọ́kọ́ yìí fún yín kí ni àwọn kan tó wà nínú ìpele àkọ́kọ́ tó yẹ kí a mọ̀ àwọn kan tí ó wà nínú ìpele àkọ́kọ́ ni ó ṣe pàtàkì kí a ṣe ọgbà yí oko ká mo lérò pé ó yé wa ìdí tó fi yẹ ká ṣe ọgbà ìgbà tó bá gbin nǹkan tó jẹ́ pé a mọ̀ pé àwọn ẹran ń tí a sì filẹ̀ tí a ṣe ọgbà sí eh, <laughs> ìtumọ̀ ẹ̀ ní pé a gbìn fún àwọn ẹran mìíràn jẹ ni so ó ṣe pàtàkì kí a ṣe ọgbà yí ibi tí a bá gbìn yí ká kò sí kò sí dìgbà tá a bá kó ọ̀pọ̀lọpọ̀ owó láti fi ṣe ọgbà ká tó ṣe ọgbà a lè gbin àwọn ohun tí à ń rí lójoojúmọ́ bíi igi agùnmánìyè igi làpálàpá àbí ká wá igi àti wáyà ká fi ṣe ọgbà kò dìgbà tó bá la ọ̀pọ̀lọpọ̀ owó lọ àbí ọparun gẹ́gẹ́ bó ṣe sọ kò dìgbà tó bá la ọ̀pọ̀lọpọ̀ owó lọ kí a tó sọ pé a ṣe ọgbà yẹn ni ìgbésẹ̀ àkọ́kọ́ tó dára jù kí a tó gbìn torí pé tá a bá lọ gbìn sí orí ilẹ̀ lásán tí a ṣe ọgbà a kò gbìn fún ẹran mìíràn jẹ ni ohun tó tún ṣe pàtàkì lábẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ kí a tó gbìn ni olóyìnbó ń pè ní land clearing ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo ohun tó lè dí wa lọ́wọ́ láti wọ orí oko náà ṣiṣẹ́ a máa mú kúrò ìkíní ni wípé igbó tó bá wà ń bẹ̀ ó di kíni o ó di gígé tá a bá ti gé e kúrò nǹkan igi tó bá wà ń bẹ̀ a lè gbé nǹkan tí àwọn olóyìnbó ń pè ní búdòsà wá ká fi wú àwọn igi dànù àwọn ẹ̀rọ ta lè fi ṣiṣẹ́ lóko ta lè fi ti àwọn igi náà sọnù òkùtù igi àti gbòǹgbò igi ilé tó tún ṣe pàtàkì tí ọ̀pọ̀lọpọ̀ tí a fojú sí òun ni òkúta lọ́pọ̀ ìgbà a sọ pé a ti parí a ti clear ilẹ̀ ṣùgbọ́n òkúta wà nílẹ̀ gbòǹgbò igi wà ń bẹ̀ òkùtù igi wà ń bẹ̀ gbogbo ohun tó bá lè dí katakata wa lọ́wọ́ láti ṣiṣẹ́ gbogbo ẹ̀ la máa kó kúrò ń bẹ̀ òun ni wọ́n ń pè ní land clearing tá a bá ti ṣe gbogbo wọ̀nyí a ti clear ilẹ̀ wa ilẹ̀ wa ti wá ṣe tán fún land preparation ó ti ṣe tán fún kí ni o land preparation tí à ń pè ní ilẹ̀ dídẹ̀ ilẹ̀ dídẹ̀ yẹn náà ó tún ṣá ó tún jẹ́ kan gbòógì nínú àwọn nǹkan tó ìgbésẹ̀ tó yẹ ká gbé kí a tó gbin ohun ọ̀gbìn tá a fẹ́ gbìn kí là ń pè ní land preparation mo máa ṣàlàyé fún yín lọ́nà tó máa gbà yé yín àtúnmú yín dé orí oko ẹ̀ tún bí a ṣe ń ṣe àfẹ́ jẹ́ ọ̀rọ̀ lásán nǹkan tí wọ́n pè bẹ́ẹ̀ ni pé ó ṣe pàtàkì pé ká dẹlẹ̀ wa kó lè dá kí nǹkan tá a fẹ́ gbìn sí kó lè rọrùn láti wọnú ilẹ̀ dáadáa kó lè jáde lọ́nà tí ó tọ́ àwọn ọ̀nà wo là ń gbà láti dẹ ilẹ̀ ẹ máa bá mi ká lọ o ká sì máa ká sì máa rẹ́rìn díẹ̀ kí ló dé ìwà àtìyàwó ẹja kó tó kúrò lẹ́ni jẹ́ ká máa fọkàn bá lọ so kí là ń kí là ń pè ní land preparation máa ṣàlàyé dóró òyìnbó yẹn náà ti tóbi jù àbí ẹ jẹ́ ká sọ ká fọ sí wẹ́wẹ́ ìtumọ̀ ẹ̀ ni pé ilẹ̀ dídẹ̀ kí ni mo pè ó kí ni mo pè ó ilẹ̀ dídẹ̀ ilẹ̀ dídẹ̀ a lè fi ọkọ́ a lè fi dẹlẹ̀ ṣùgbọ́n nígbà tá a bá ń sọ̀rọ̀ níbi tá a fẹ́ gbin oúnjẹ ẹran sí ṣe ẹlẹ́rọ bíbẹ̀ ṣe máa tóbi tó à ń sọ̀rọ̀ nípa ó bẹ̀rẹ̀ láti one acre two acre eh? acre mẹ́wàá acre ogún ẹjọ́ mélòó la fẹ́ fi agbọ̀ wá bá a ṣe máa rí katakata tá a máa fi dẹ ilẹ̀ ilẹ̀ dídẹ̀ wá pín sí ọ̀nà méjì eh? mo máa ṣàlàyé fún yín ọ̀nà kọ̀ọ̀kan ọ̀nà àkọ́kọ́ àwọn olóyìnbó ń pè ní plowing kí ni mo pè é o ẹ bọ́ọ̀lù yóò pè é ẹ̀wẹ̀ náà ọ̀rẹ́ mi ó yá kí ni mo pè ó plowing ìtumọ̀ ẹ̀ ni pé ilẹ̀ dídẹ̀ àkọ́kọ́ tí a fi ń gé ilẹ̀ tá a yí padà iṣẹ́ tí yẹn ń ṣe ni wípé tá a bá ti ṣe yẹn àwọn koríko tó wà àwọn ilẹ̀ tó dára jù tó wà nísàlẹ̀ ilẹ̀ àti gbé wá sí òkè àwa filẹ̀ fún ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mélòó ni mo pè ó ọ̀sẹ̀ mélòó ni mo pè ó ọ̀sẹ̀ méjì lẹ́yìn ọ̀sẹ̀ méjì yìí koríko díẹ̀ a tún ti wù padà sórí ilẹ̀ tí a ti dẹ̀ tó bá ti wù koríko àtúngbé katakata mìíràn àtúngbé wá sórí ilẹ̀ wọ́n ń pè ní àròyìn kí ni mo pè ó kí ni mo pè ó mi sọ pé àrò tá a fi ń gúnra wa kiri o ṣùgbọ́n nǹkan táwọn òyìnbó ń pè nìyẹn iṣẹ́ tóun ṣe ni pé ó fẹ́ fọ́ ilẹ̀ yẹn ó fẹ́ fọ́ sí wẹ́wẹ́ àwọn koríko koríko tó ti wù láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tá a ti ṣe ilẹ̀ yẹn àwọn koríko yẹn ó fẹ́ ó fẹ́ pò pọ̀ mọ́ ilẹ̀ yẹn bó ṣe ń pò iṣẹ́ ò lẹ́fẹ́ kó ṣe o ẹ máa gbọ́ o iṣẹ́ tẹ́fẹ́ kó ṣe ni pé ó máa mú gbogbo koríko tó ti wù yẹn aṣọ di ajílẹ̀ fún ilẹ̀ ẹ ti rí ọgbọ́n tó yìnbó gbé kalẹ̀ ó fẹ́ sọ koríko tó ti wù bí ọ̀sẹ̀ méjì lẹ́yìn ìgbà tá a délẹ̀ àkọ́kọ́ ó wá fẹ́ sọ di ajílẹ̀ fún ilẹ̀ so lákọ̀ọ́kọ́ nígbà tá a ṣe a gé ilẹ̀ a yí padà ilẹ̀ tó ní tó ní ajílẹ̀ tó dáa ó wá sókè kò wá tì tó wa àwa filẹ̀ fún ọ̀sẹ̀ méjì fún kí ni o káwọn koríko díẹ̀ díẹ̀ kó wù lẹ́yìn tó wù tán àwa tún lọ bẹ̀ àwa gbé katakata mìíràn wá àfi àfi pò mọ́ra nígbà tá a pò mọ́ra gbogbo koríko tó ti wù ó tún wọnú ilẹ̀ lọ ó wá di ajílẹ̀ so òun ni ìgbésẹ̀ àkọ́kọ́ tá à ń pè ní pre-planting òun là ń pè ní ká tó gbé ohun ọ̀gbìn so àwọn nǹkan tó ṣe pàtàkì tá a ní láti mọ̀ lélẹ̀ kí nǹkan tá a fẹ́ gbìn kó lè dára. ẹni tí a bá fẹ́ dẹlẹ̀ ẹni ká dẹlẹ̀ láti láti fi gbìn koríko tí a bá fẹ́ dẹlẹ̀ níbo la ti fẹ́ rí katakata tá a ti fẹ́ dẹlẹ̀ torí pé tá a bá ní kára a ní agbára rẹ̀. inú mi dùn fún ìbéèrè tó béèrè yẹn àti rí katakata ó rọrùn kódà òun ló fẹ́ rọrùn jù àwọn elétò ọ̀gbìn ìjọba wọ́n yí wa ká tí wọ́n lè fún wa ní tí wọ́n lè fún wa ní ìlànà láti rí àwọn tó ń gbé katakata fún wa ní ẹ̀dínwó láti fi rẹ́ǹtì ó lọ́jọ́ kan lóko ẹni ó lọ́jọ́ mẹ́ta lóko ẹni àti sanwó ẹ̀ ìrọ̀rùn ló bá dé. eléyìí mà dára o tá a bá fi katakata dẹlẹ̀ wa kò ní í gbà wá lásìkò kò sì ní í dà wá láàmú. tá a bá ti dẹlẹ̀ wa tán kí ni ìpele tó kàn. ìpele kejì ni nígbà tá a bá wá gbé nígbà tá a wá ti wá ṣe gbogbo èyí tán ó ṣe pàtàkì ká mọ nǹkan tí a fẹ́ gbìn. olùkọ́ wa ẹ ní fẹ́ gbìn yìí níbo la ti fẹ́ rí i àti pé báwo la gbé àbí. so ìbéèrè tó béèrè ìbéèrè dáradára ni ó ṣe pàtàkì kí a mọ bí a ṣe lè rí àwọn oúnjẹ àwọn àwọn irúgbìn oúnjẹ tá à ń sọ yìí ní tá a lè gbìn dáradára màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè rí ọ̀nà kínní tó rọrùn jù tẹ́lẹ̀ fi rí ni pé kẹ́ ẹ béèrè lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ìjọba elétò ọ̀gbìn tó yí yín ká àwọn ló máa sọ fún yín pé àwọn ibi tí ìjọba fọwọ́ sí tẹ́ ẹ ti lè rí i torí pé àìkọ̀ lè dédé lọ kẹ́ lọ gbin àwọn ohun ọ̀gbìn bó ṣe wù yín a gbọ́dọ̀ mọ ohun ọ̀gbìn tó dára fún ilẹ̀ wa a gbọ́dọ̀ mọ eléyìí tó yẹ pé àìsàn ò lè bàjà a gbọ́dọ̀ mọ eléyìí tó yẹ pé ó ń tètè ń dàgbà dáradára a gbọ́dọ̀ mọ eléyìí tó yẹ pé tí màálù bá jẹ ara màálù a máa dán so gbogbo kinní wọ̀nyí la ní láti mọ̀ kò ń ṣe pé ká kọ̀ lọ ká lọ gbin àwọn ohun ọ̀gbìn yìí lásán ṣùgbọ́n èmi ń jẹ́ kí ẹ mọ̀ wípé àwọn elétò fún oúnjẹ ẹran wà ní ìlú Kaduna wọ́n kò wọ́n ní napri àwọn ni ìjọba fọwọ́ sí tán sì gba òǹtẹ̀ ìjọba àti fún yín ní bẹ́ẹ̀ ṣe máa rí wọn ìrọ̀rùn ló bá dé màá sọ ẹ bá fẹ́ kí àwọn òṣìṣẹ́ wọn gan wá kán wá kán wá kán wá fi àwọn síìdì wọ̀nyí bẹ́ẹ̀ ṣe máa gbìn ní kọ̀ọ̀kan kán wá fi wọ̀nyí a máa pè wọ́n wá síbí. ìyẹn ní pèsè pàtàkì ká ra nǹkan ọ̀gbìn wa lọ́dọ̀ àwọn tíjọba fọwọ́ sí abájọ àwọn máa ń rà lọ́dọ̀ àwọn tá a bá rí ni wọ́n tá a bá gbìn kò ń hù. ah àwọn kòkòrò jẹ okòwò nílé tó kọjá. ìbéèrè tó tún béèrè yẹn dáa àwọn kòkòrò jẹ àwọn ohun ọ̀gbìn tó gbìn lọ́dún tó kọjá ó ṣeé ṣe ìdí nìyí tó fi yẹ kí a kọ́kọ́ ṣe ìwádìí irú àwọn ohun ọ̀gbìn wo ni mo lè gbìn lóko mi tó jẹ́ oúnjẹ ẹran tí àwọn kòkòrò ò ní bàjẹ́ àwọn kòkó àwọn oúnjẹ bẹ́ẹ̀ wà tó yẹ pé olóyìnbó pè ní crop resistance variety tẹ́ bá gbìn sórí lórí ilẹ̀ yín àwọn kòkòrò tó wà láyìíká yẹn ò nípa lórí ẹ̀ ṣùgbọ́n tí irú irú ohun ọ̀gbìn bẹ́ẹ̀ tẹ́ bá tún gbìn sí ibòmíì ó ṣeé ṣe kí àwọn kòkòrò jẹ́ níbòmíì so a gbọ́dọ̀ mọ irú àwọn tí ìjọba ti fọwọ́ sí tí àwọn elétò ọ̀gbìn iṣẹ́ ìjọba tán ti wò tán ti ṣàyẹ̀wò ẹ̀ pé ah kòkòrò ò lè bá ilé ìjà ní àyíká ibi tí mo wà so ìdí nìyí tó fi yẹ ká bá àwọn elétò ọ̀gbìn tó wà ní àyíká wa láti ṣàlàyé fún wa àwọn ohun ọ̀gbìn kan wà àwọn bíi àpẹẹrẹ ẹ̀ ni bracharia tí mo sọ fún yín gambia grass tí mo sọ fún yín gbogbo àwọn grass wọ̀nyí they are called perennial grass à ń pè wọ́n ní perennial grass ìtumọ̀ ẹ̀ ni pé fún ọdún márùn-ún mẹ́fà méje títí dé bí ogún ọdún títí bí ọdún márùndógún wọn á wà nǹkan tẹ́ kàn máa ṣe ni pé lọ́dọọdún ẹ máa máa gé wọn ẹ máa máa kó wọn pamọ́ ẹ máa máa gé wọn ẹ máa máa kó wọn pamọ́ wọn á ṣàlàyé irú àwọn irú àwọn ewéko bẹ́ẹ̀ fún yín tó jẹ́ pé lẹ́yìn tẹ́ bá ti gbìn tán nǹkan tẹ́ máa ṣe ni pé kẹ́kọ̀ọ́ máa ṣètọ́jú ẹ̀ kẹ́ máa yọ gbogbo nǹkan tó bá yẹ kẹ́ yọ kúrò nínú ẹ̀ kẹ́ máa ṣètọ́jú ẹ̀ yóò sì máa dàgbà sí a sì ń pe àwọn kan náà ní anua àwọn yẹn ni pé lọ́dọọdún lẹ́ẹ̀ máa tún tẹ́ bá ti gbìn lọ́dún yìí tẹ́ ẹ harvest ẹ̀ tẹ́ kò wọlé ẹ̀tún láti láti gbìn míì nígbà tí bá ti gbìn nǹkan tó yẹ pé àyè tó ti wà ilẹ̀ tó ti wà látò ti gbìn nǹkan míì kò sí òfò kò sí nǹkan kan àwọn ẹran wa máa rí kan jẹ ní gbogbo ọdún ìkejì tó tún jẹ́bi pẹ̀rẹ́ ní ẹ̀yìn náà tó bá ti wà ń bẹ̀ tó ń ṣètọ́jú fún lọ́dọọdún wa máa rí oúnjẹ fún ẹran ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé yípo ọdún kò síbi tẹ́ran wa ń lọ mọ́ torí pé oúnjẹ ti wà àtìlẹ́ tá a máa máa gé tí ó tún wù padà ẹ́ ṣé ṣé yẹn ò dàbí ìjà pàtẹ́wọ́ fúnra wa tá a bá ti ń gé ló ń wù padà bá ṣe ń gé ló ń wù padà bá ṣe ń gé ẹ dá mi lóhùn bá ṣe gé bá ṣe ń gé so ilé oh, ìwúrí ló jẹ́ fún wa ọ̀pọ̀lọpọ̀ wa a máa wá oúnjẹ tí ẹran jẹ lọ́pọ̀ ìgbà ṣùgbọ́n ọgbọ́n yìí tá a bá ti da tá a ti gbìn tá a ti fún wa láwọn èso àwọn e, ewéko wọ̀nyí tá a ti gbìn lọ́dọọdún ti wá ní pé ká máa gé e kó máa wò padà ẹ̀já pàtẹ́wọ́ fúnra wa. Ah, mo ti kọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ẹ̀kọ́ lónìí o inú mi sì dùn gan. <laughs> ok lẹ́yìn tẹ́ bá ti ra àwọn èso àwọn e, èso kòókò wọ̀nyí ohun tí ó láti E, láti iléeṣẹ́ tí ìjọba fọwọ́ sí tó gbohùn ìtẹ̀jọba ohun tó kàn ní másùn ọ̀rẹ́ mi <laughs> ohun tó kàn ní gbígbìn àwọn nǹkan kìíní wọ̀nyí tí a bá fẹ́ gbìn ọ̀nà méjìlá lè fi gbìn ẹ́ ìkíní ni pé a lè fọ́n ọ ká tá a bá fọ́n ìkejì ni a lè a lè lo drilling method tàkọ́kọ́ tí mo sọ yẹn tí mo ní ká fọ́n ọ ni wọ́n pè ní broadcasting method ìkejì ni drilling method ìyẹn ni wípé a máa gbìn lójú lójú gbòòrò tí ibi tí a ta ọkùn sí so gbígbin ẹ̀sìn rèé a fẹ́ kí kí ó wọlé jù bíi one to three centimeter mo máa fi wọ̀nyí kò ẹ má wulẹ̀ há yẹn sórí bá a ṣe máa gbìn ẹ ibi tí ìka máa dé tá a máa fi gbìn sí mo máa ṣàlàyé fún yín. so lẹ́yìn gbígbìn yìí ẹ ó ṣe pàtàkì kí a máa lọ oko wa ní gbogbo ìgbà láti yẹ̀ wò wọ́n ní ìrìn àgbẹ̀ ò tí ì pé lójúmọ́ láì ṣe pé ó dé tí ó gbìn nǹkan sí tágbẹ̀ ò bá tí ì dé oko ẹ̀ lójúmọ́ ìrìn ẹ̀ ò tí ì pé so ẹ jẹ́ ká fi ká fi sọ́kàn ibi tá a gbìn nǹkan sí ká máa lọbẹ̀ lóòrèkóòrè láti ṣàyẹ̀wò ẹ̀ ṣé ó wù ṣé ó ti ń jáde so gbogbo bá a ṣe kọ́ yín ẹ jẹ́ ká fi sọ́kàn ká rí i pé a fi sí ìṣe so lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí ò bá wù ẹ jẹ́ kí a gba ìmọ̀ràn láti ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba elétò ọ̀gbìn. tá a bá ti dẹ̀lẹ̀ ra tán kí ni ìpìlẹ̀ tó kàn. ohun tí ó kàn lẹ́yìn tí a bá tún gbé tán a lè gbin oko tán ká pẹ̀yìn dà ká ní gbogbo ẹ̀ ti tán a gbọ́dọ̀ ṣètọ́jú oko wa kí ni mo sọ o a gbọ́dọ̀ ṣètọ́jú ibi tá a gbìn sí ká tọ́jú rẹ̀ bí ohun tá a fẹ́ jẹ gangan torí pé àwọn màálù yẹn náà tán fẹ́ jẹ ìfẹ́ la ní sí wọn tá a fi gbìn ohun àkọ́kọ́ tó ṣe pàtàkì ni a gbọ́dọ̀ roko sí ọ̀nà méjìlá lè gbà láti fi tọ́jú gbogbo ohun tó bá jẹ́ bíi koríko tó ń yọ koríko tí àwa gbìn tó ń yọ tó ń di lọ́wọ́ ìkíní ni láti roko sí Hmm? tá a bá roko sí ọkàn balẹ̀ ìkejì ni pé a lè lo kẹ́míkà ṣùgbọ́n nípa ọ̀rọ̀ kẹ́míkà yẹn mo fẹ́ kí ká máa bé ká máa béèrè béèrè lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ìjọba elétò ọ̀gbìn kẹ́míkà tí ìjọba fọwọ́ sí tí a lè lò torí pé kì í ṣe gbogbo kẹ́míkà tẹ́ ń wò wọ̀nyí níjọba fọwọ́ sí ìkejì àsìkò tó dára jùlọ láti lo kẹ́míkà torí pé tẹ́ ẹ bá lo kẹ́míkà sí nǹkan tẹ́ran bá jẹ tẹ́ran bá jẹ nǹkan méjì ló lè ṣẹlẹ̀ sẹ́ran ìkíní ni pé nǹkan tẹ nǹkan tẹ gbè fún ẹran láti ṣe oúnjẹ ó lè di nǹkan tó di májèlé fún ẹran ìkejì ni pé irú ẹran bẹ́ẹ̀ tẹ bá tún jẹ àbí tẹ mu tẹ mu omi ọmú ẹran bẹ́ẹ̀ ẹ̀yin náà ti jẹ lára kẹ́míkà yẹn nìyẹn ẹ gbọ́dọ̀ ní òye àsìkò tó bá yẹ kẹ́ ẹ fi kẹ́míkà tó lè pa koríko tó ń yọ ohun ọ̀gbìn yín lẹ́nu so ẹ gbọ́dọ̀ mọ àsìkò tó yẹ láti láti láti fi irú kẹ́míkà bẹ́ẹ̀ sí àwọn ohun tí ẹ gbìn fún ẹran jíjẹ. lóòótọ́ nítorí pé a ní láti yọ àwọn koríko tó wà nínú àwọn koríko tá a gbìn lórí pé wọ́n burú gan kí wọ́n bá lè má ba ìta àgbìn jẹ́. ṣé à ń bá wa lọ ṣé à ń tẹ̀lé gbogbo nǹkan tí mo sọ lọ ohun tó kù ìpele tó kù tá a fẹ́ sọ ni lẹ́yìn tá a bá gbìn nǹkan ìtàn ni fatalaisa kí ni mo pè ó ta ló kọ́kọ́ ń gbọ́ fatalaisa fún ìgbà àkọ́kọ́ gbogbo wa la ẹ̀hún náà ni a sọ pé ó gbọ́ fatalaisa rí òun ni wọ́n ń pè ní ajílẹ̀ ajílẹ̀ tẹ́ bá ti gbọ́ fertilizer kò sí yàtọ̀ ajílẹ̀ gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ ó jẹ́ gẹ́gẹ́ bí àwọn bíi kẹ́míkà tí àwọn òyìnbó ṣe tẹ́ pé tá a bá ti fi sínú ilẹ̀ gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ ají ají ilẹ̀ so gbogbo ohun ànìmọ́nì tí ilẹ̀ tí ohun tá àwọn nǹkan tá a gbìn tó nílò láti dàgbà ó wà nínú fertilizer so tí a bá ti fi sí kí kó máa ṣe kí ni o kó máa dàgbà sí ni so fertilizer tí a ń sọ̀rọ̀ ẹ̀ tí a ń pè ní ajílẹ̀ yìí ó ní àwọn ọ̀nà tí à ń gbà láti láti rà á nítorí pé àwọn ohun tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ohun tó jẹ́ tó jẹ́ bí oúnjẹ ẹran ó lóṣìṣì nǹkan tí wọ́n béèrè fún ó ní nǹkan tí àwọn ewéko oríṣiríṣi tí wọ́n béèrè fún nínú ajílẹ̀ ìdílé yìí tẹ́ fi rí ajílẹ̀ lóríṣiríṣi ọ̀nà wọ́n rí à as as NPK ten ten ten NPK fifteen fifteen fifteen NPK twenty twenty forty gbogbo nǹkan tí mo dárúkọ yìí ẹ má jẹ́ kí ká yọ ara lẹ́nu tí a bá ti dé ibi tí wọ́n ti ń ta àwọn oògùn wọ̀nyí lára lẹ́wọ̀n tó yí wa ká àwọn ajílẹ̀ wọ̀nyí wọ́n á ṣàlàyé fún wa ohun tó ń jẹ́ NPK ten ten ten fifteen fifteen fifteen twenty twenty forty tó má ti mọ nǹkan tó fẹ́ lò fún wọ́n ti mọ eléyìí tó yẹ kí kí wọ́n tà fún ẹ ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ torí pé kí àwọn ohun tí a gbìn kó lè tètè kó lè tètè dàgbà ìwúlò ajílẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ṣe ń fi ajílẹ̀ sí àwọn ohun ọ̀gbìn yòókù tí ẹ̀ ń jẹ bẹ́ẹ̀ náà ló ṣe ṣe pàtàkì kí a fi sí ohun ọ̀gbìn tí a gbìn fún àwọn ẹran wa a máa fi fata a máa fi ajílẹ̀ sí ohun ọ̀gbìn tí a gbìn lẹ́yìn ọ̀sẹ̀ karùn-ún sí mẹ́fà lẹ́yìn tá a bá ti roko ìgbà kejì tán tá a bá ti roko ìgbà kejì ẹ̀ mélòó mo ní ká máa roko ẹ̀ẹ̀mejì so tá a bá ti roko ẹ̀ẹ̀kejì tán bí ọ̀sẹ̀ kẹfà á fi ajílẹ̀ sí àwọn ohun ọ̀gbìn wa ẹ̀já pàtẹ́wọ́ fúnra lẹ́ẹ̀kan sí i so àwọn nǹkan mìíràn tó tún yẹ ká mọ̀ gẹ́gẹ́ bí àfikún ni ó ṣe pàtàkì ká mọye fertilizer tí a lè lò lórí hectare ilẹ̀ kan hectare ilẹ̀ kan mo mọ̀ kó ṣeé ká má mọ̀ ṣùgbọ́n a mọ̀ éka ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ éka hectare ilẹ̀ kan ó jẹ́ éka méjì àbọ̀ so nínú éka méjì àbọ̀ a lè lo báàgì márùn-ún sí mẹ́fà fertilizer. mi ò mọ̀ pé ajílẹ̀ dára báyìí ṣùgbọ́n nísìnyí mo ti mọ̀. ohun tí ó tún kàn tẹ́ bá ń bára lọ nípele nípele là ń mu ohun tó tún kàn ní ìwúlò omi àti irrigation irrigation yẹn òyìnbó ńlá ni ṣùgbọ́n nínú ẹ̀kọ́ yìí mo máa fọ́ sí wẹ́wẹ́ fún yín mo máa sọ ìtumọ̀ ẹ̀ fún yín bí n bá ti lè sọ Yorùbá tó jẹ́ màá sọ ìtumọ̀ rẹ̀ fún yín àkọ́kọ́ ni pé a ní láti mọ̀ wípé gbogbo ohun tá a bá gbìn yálà oúnjẹ ẹran ni àbí eléyìí gan tí a gbìn fún jíjẹ ara wa omi ṣe pàtàkì kí ni mo pè é o so ìwúlò omi kò sẹ́ni tó lè fọwọ́ rọ sẹ́yìn tẹ́ ẹ bá gbin nǹkan tí òrò mi mú ó máa ó máa gbẹ ni so ọ̀nà tí òfin nǹkan tó a gbìn tí òjò tí ó jẹ́ nǹkan tó lọ́run rán wáyé tó bá di pé bóyá ó wawọ́ ọ̀nà mìíràn wà tá a tún lè dá olóyìnbó ń pè ní irrigation ọ̀nà tá a lè gbà gbé omi dé orí ibi tá a gbin nǹkan sí fúnra wa láti pé kí omi wọbẹ̀ ká fi omi ká fi omi ṣe títí tí òjò á fi rọ̀ òun ni wọ́n pè ní irrigation irrigation ṣohun tó dáa ni àbí tí ò dáa. mo mọ̀ wípé a mọ̀ wípé òjò jẹ́ òjò jẹ́ ọ̀nà kan gbòógì tá à ń gbà gbin nǹkan lọ́dọọdún ìdí nìyẹn tá a fi ń dúró kí òjò rọ̀ ká tó gbin gbogbo ohun ọ̀gbìn wa gẹ́gẹ́ bí òjò ṣe ṣe pàtàkì òun ló ká tún máa bá yín sọ̀rọ̀ nípa irrigation tá à ń sọ yìí tí òjò bá wa wọ́ ọ̀nà mìíràn wà láti mú kí ohun ọ̀gbìn wa kó máa dàgbà sí i ká sì máa fún ní omi. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín nípa ohun tí a pè ní irrigation mo mọ̀ pé òyìnbó ńlá nìgbọ́n mo ti sọ fún yín pé omi tí a fúnra wa ṣe tó wọnú oko wa tó yàtọ̀ sí òjò kí ni mo pè o omi tá a fúnra wa tá a fúnra wa ṣe lọ́nà tó jẹ́ pé a lè ṣí a lè tí fún ìwúlò àwọn ohun ọ̀gbìn wa òun là ń pè ní irrigation a lè yẹ èdè yẹn lò náà wọnú Yorùbá lọ tó bá ti bèrè ọ̀rọ̀ kíkíní ń jẹ́ irrigation ó ti yí ọ̀nà àbí kò yí ọ tani irrigation yé ń bì omi ni tó yàtọ̀ sí omi òjò tí a lè bù fún àwọn ohun ọ̀gbìn wa láti máa dàgbà sí ohun tó ṣe pàtàkì tá gbọ́dọ̀ mọ̀ nípa ohun tí mo pè ní irrigation ni pé ìwọ kí ló dé ọkàn ẹ ò fẹ́ sí bímọ òun gbádùn mi so àwọn nǹkan tó ṣe pàtàkì tó yẹ ká mọ̀ nípa omi omi omi irrigation ni pé a gbọ́dọ̀ máa ṣí fún àwọn ohun tá a gbìn ní ẹ̀ẹ̀mẹ́ta eh, ní àárín ọ̀sẹ̀ kan bá a ṣe máa ṣe tómi máa wọnú oko wa pẹ̀lú ìrọ̀rùn tó jẹ́ pé a máa ṣí ní ojú kan omi á sì máa wọlé a pe àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó mọ̀ nípa ẹ̀ tó bá ti tó àsìkò èmi á sọ fún yín wọn á bá yín ṣe kò ní ná wa lówó lọ́pọ̀ bí ẹ bá a ṣe rò ọlọ́run ràn wá lọ́wọ́ so ìpele tó kàn ní ìpele tó jẹ́ kò kí la pé o ìpele tó jẹ́ kò rẹ̀ ni báwo ni a ṣe ń kórè gbogbo ohun tí a gbìn yìí ìkórè ohun tí a gbìn yìí a lè ṣe a lè fi machine ṣe machine tí a tí a sì lè fi ṣe ni combine harvester òyìnbó yẹn náà tún tóbi ó jẹ́ machine ńlá ẹ̀rọ ńlá tí àwọn òyìnbó ṣe láti máa fi harvest àwọn oúnjẹ ẹran so òun ni wọ́n ń pè bẹ́ẹ̀ ṣùgbọ́n tí a bá rí àbí tí ò bá síbi tí a ti lè ya ibi tá a ti lè yá wà tá a bá bá àwọn elétò ọ̀gbìn ìjọba sọ̀rọ̀ wọ́n sọ fún wa bá a ṣe lè rí machine tí mo pè ní afesta kí ni mo pè ó afest kí ni mo pè ó afest kí ni so tí ẹ bá tí ẹ bá ti gbin ohun ọ̀gbìn yìí tán bẹ́ẹ̀ ṣe lè rí ẹ béèrè lọ́wọ́ àwọn elétò ọ̀gbìn ìjọba ibi tẹ́ ti lè ya ní ẹ̀dínwó láti lò láti fi afest ẹ̀ wọ́n sọ fún yín ìkejì tẹ́ tún lè lò ní pé a lè lo síkù tó jẹ́ pé tẹ́ bá ti di ohun ọ̀gbìn mú báyìí tẹ́ fi sí ó ti di gígé so àwọn nǹkan tó ṣe pàtàkì tó yẹ ká mọ̀ lélẹ̀ torí pé kò yẹ ká gbé nǹkan kó wá di pé ó ti tó ìpele tó fi yẹ ká kí á bẹ̀rẹ̀ sí ń kórè ẹ̀ ká sọ pé a mọ̀ pé ó yẹ ká kórè ẹ̀ nǹkan méjì tá a lè lò nìyẹn ṣùgbọ́n ilé tó wà láàárọ̀wọ́ tó ni à ń pè ní síkù kí ni mo pè ó mi sọ pé síkù o kí ni mo pè ó mo bọ ọjà o kí ni mo pè ó síkù òun la máa fi òun la máa fi kórè àwọn ohun tá a gbìn yìí tá a bá ti kórè tán gbogbo ẹ̀ di títọ́jú gẹ́gẹ́ bí a àbí bí silage mo sì ṣàlàyé fún yín pé tó bá ti tásìkò a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó kún tó kúnná tó kún déédé lórí a àti silage bẹ́ẹ̀ ṣe lè ṣe fúnra yín ẹ pàtẹ́wọ́ fólùkọ́. so ó tún ṣe pàtàkì tí àsìkò ìkórè bá ti dé kí a mọ àsìkò tó yẹ kí kí a harvest lásìkò láti àsìkò tó yẹ láti kórè gẹ́gẹ́ bí mo ti sọ fún yín ohun tí ó tọ́ láti fi kórè ni dòjé kí ni mo pè é o kí ni mo pè é o dòjé tí a bá lè lo dòjé ẹ jẹ́ ká bá àwọn elétò ọ̀gbìn tó wà ní àyíká wa tó jẹ́ ti ìjọba ká bá wọn sọ̀rọ̀ wọ́n sọ bí fún ẹbí tá a ti lè rí afẹ́sítà tí mo dárúkọ yín lẹ́yìn tó bá ti tó àsìkò tó yẹ ká kórè lásìkò tí ó ti ń yọ tó ti ń tanná àsìkò yẹn ló dára jù fún fún silage tó bá jẹ́ fún hay ni ẹ lè máa gé lóòrèkóòrè kẹ́ ẹ máa sa fúnra yín yẹn fún hay ṣùgbọ́n eléyìí tó ṣe pàtàkì jùlọ ni pé ẹ jẹ́ ká mọ̀ wípé àsìkò ìkórè kì í ṣe àsìkò tí gbogbo nǹkan tá a gbìn tó ti gbẹ tán àsìkò tó jẹ́ pé ó yè lómi lára dáadáa tó máa jẹ́ pé ó ṣe é dùn fún ẹran àsìkò tó lómi dáadáa tí ẹran tí ẹran á nífẹ̀ẹ́ sí láti jẹ kí ni mo pè é o kì í ṣe àsìkò tó ti gbó àfẹ́ ohun àfẹ́ kóhun tá a gbìn kó ti di gbígbó kó tó di pé a bẹ̀rẹ̀ sí í kórè ẹ̀ ta ló gbádùn ta ló gbádùn ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ ta ló gbádùn ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ ẹ pàtẹ́wọ́ fúnra yín inú mi á dùn gbogbo nǹkan tá a kọ́ wa tá a bá lè fi sí ìṣe ká sì máa ṣe ní gbogbo gbà kí máa wá kí máa rí oko yín kí máa rí gbogbo nǹkan tẹ́ ti gbìn kí máa sì rí pé àwọn ẹran yín inú wọn ń dùn ìjà pàtẹ́wọ́ fúnra wa o so àkókò ti tó láti máa relé o ẹ ṣé o thank you very much o ẹ ṣé gan ni o tí n bá tí ti wá mo fẹ́ rí yín pé gbogbo nǹkan ti dára o ebi ò gbọ́dọ̀ pa ẹran yín lójú wa o ẹ jẹ́ ká tọ́jú àwọn ẹran wa dáadáa o ẹ ṣé gan ni o ẹ ṣé gan ni o ẹ ṣé gan o ẹ ṣé o ire o. àwọn kókó gbòógì tí a rí kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀gbìn koríko jíjẹ fún màálù. èkíní kí a tó bẹ̀rẹ̀ gbígbìn koríko ṣe ọgbà fún ilẹ̀ rẹ pẹ̀lú igi bambú yálà igi tí a lè rí ní àyíká tàbí igi ẹlẹ́gùn ṣe àmójútó tó ilẹ̀ tí a fẹ́ gbin koríko sí kí a sì rí wípé koríko tàbí igi tí ó lè jẹ́ ìdíwọ́ fún oko tí yóò délẹ̀ ṣe ètò ilẹ̀ tí o fẹ́ gbin koríko sí pẹ̀lú tírákítọ̀ délẹ̀ délẹ̀ ní àkókò gbígbin koríko kàn sí ilé-iṣẹ́ àgbẹ̀ tí ó wà ní ìtòsí tàbí olùdánilẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ ìjọba fún irú èso tí ó dára fún gbígbìn fún jíjẹ màálù fún àpẹẹrẹ àgbàdo ewé lablab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbin àwọn èso yìí ní àkókò òjò bẹ̀rẹ̀ láti oṣù kẹrin ọdún sí oṣù kẹfà ọdún kí a sì gbin àwọn èso yìí ní ọ̀nà tí ó dára ṣe àmójútó dídàgbà àwọn èso tí a gbìn ní ojoojúmọ́ fún ọ̀sẹ̀ méjì lẹ́yìn gbígbin èso yìí fún ọ̀sẹ̀ méjì lẹ́yìn tí a ti gbìn. lẹ́yìn gbígbìn tu koríko tí a kò fẹ́ láàárín àwọn ohun tí a ti gbìn lẹ́yìn ọ̀sẹ̀ méjì sí mẹ́ta àti lẹ́yìn ọ̀sẹ̀ sí márùn-ún sí mẹ́fà lẹ́yìn gbígbìn. kàn sí àwọn elétò ìjọba fún ìlànà lórí oògùn apakoríko. lo àpò ajílẹ̀ mẹ́rin lórí hectare kan lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́fà tí a ti gbin àwọn èso fún oúnjẹ màálù a lè rí àwọn ajílẹ̀ yìí rà lọ́dọ̀ àwọn alágbàtà káàkiri àdúgbò rẹ ṣètò omi fún gbígbìn èso ní ọ̀nà ìgbàlódé ìkórè ọ̀gbìn yìí yóò wáyé lẹ́yìn oṣù márùn-ún sí i.